الله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين والصلاة والسلام على المبعوث رحمة للعالمين وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين السلام عليكم ورحمة الله وبركاته أدوك فون ألعبا ألعبا تي أتون يندفون láti tẹ̀síwájú ìdánilẹ́kọ̀ọ́ wa kí ọlọ́run bá kí ó mọ́sàájẹ́ kí ó ṣe ẹni tí ń sọ àti àwa tí à ń gbọ́ kó ṣe wá ní àǹfààní ní ayé àti ní ọjọ́ gbìndẹ̀ alkiyama atọrọ ìkẹ́gẹ́ fún anabi wa muhammed sallallahu alayhi wa sallam ẹni tí ọlọ́run bá tí ó gbé dìde láti lè wá jẹ́ ìkẹ́ àti àánú fún gbogbo àgbáńlá ayé ìkẹ́ àti ìgẹ̀ náà kí ó máa bá àwọn aráalé rẹ̀ àti àwọn sábẹ́ rẹ̀ àti gbogbo ẹni tí ó bá tó tẹ̀lé ojú ọ̀nà àmọ́ àwọn títí di ọjọ́ ọ̀gbìnrin alkiyama ní ìtẹ̀síwájú nípa ìdánilẹ́kọ̀ọ́ tí à ń bá lọ ìdánilẹ́kọ̀ọ́ àkọ́kọ́ ó ní àlámẹ̀rí nípa ìlànà sẹ̀ríà ìdájọ́ sẹ̀ríà nípa dúkìá bákan náà ìdánilẹ́kọ̀ọ́ ẹlẹ́ẹ̀kejì nípa ọ̀rọ̀ anabi wa muhammed sallallahu alayhi wa sallam èyí tí al-imam al-bukhari tí ó kójọ sínú tíra rẹ̀ tí ó gbajúmọ̀ níbi tí a bá alámọ̀rí fíkìwòde òun náà ní nǹkan tí wọ́n pè ní alhajru ìyẹn pé káhánà fún yàn láti lè lo dúkìá rẹ̀ rẹ̀ bí ó ṣe wù ú ìpìlẹ̀ ó ní pé ọmọnìyàn tí ó bá ní dúkìá kan bó ṣe wù ú ló ṣe lè lò ó lọ́pọ̀rọ̀ ìgbà tí ọba ti wà ní ìbámu sí ìlànà sẹ̀ríà a ní sọ wípé ntọ́ lò àbí ntọ́ ná nínú dúkìá rẹ̀ ní ó ní yóò lo dúkìá rẹ̀ gẹ́gẹ́ bí ó ṣe fẹ́ àti bí ó ṣe tọ́ ẹ̀dọ́ bá sì wò ó ẹni ọ́ rà ẹ̀tọ́ bá wò ó ẹni ó lo owó rẹ̀ sí. ṣùgbọ́n látara àkọlé kan tí sí àlámọ̀rí dúkìá àwọn àkókò kan wà tí a hàn án nà fún yàn wípé o ò lè lo dúkìá rẹ bó ṣe wù ọ́ ìyẹn ni tí a bá ọ̀rọ̀ dé tí eléyìí ti ń ṣàlàyé pé ẹ̀sìn islam kìí sí ẹ̀sìn tí ọ ṣàlàyé nípa bó ni a ṣe kírun àbí bó láti gbàwẹ̀ àbí báwo láti ṣe hajj nìkan bí kò sí pé ọ ṣàlàyé báwo láti lo dúkìá wa lọ́nà tó ṣe pé yọ gbà wúlò fún wa ní ayé àti lọ́jọ́ gbèndé alqiyama náà afáàní pé. الحجر في سبع جنون أو سبا ورق لا مأذونا أو مكاتبا والسفه التبذير للأموال في لذة وشهوة حلال وزوجة في غير ثلث تعترض كذا مريض مات في ذاك المرض في غير ما يؤكل أو ما يلبس awo dawa wasaabi olmufalasu yẹni pé alhajjur fi sábàcin ojú pàna tí agbà máa hàn náà fún yàn kó lo dúkìá rẹ̀ bó ṣe wù ú ìrìn èèyàn tí a lè sọ bẹ́ẹ̀ fún nínú sẹ̀ríà ìrìn èèyàn méje ni ìrìn èèyàn méje ńlá hàn fún yín pé o ò lè lo dúkìá rẹ̀ tó ń tẹ́ bọ́ sọ jásí pé ìwọ ló kó jọ ìwọ ló ní àbí ojogún rẹ̀ ṣùgbọ́n o ò lè lò ó ní ọ̀ndà sẹ̀ríà àwa ni a máa dictate fún ọ láàmà ṣàlàyé fún ọ wípé bó ṣe lò níyì ojú pàna méje ni alhajiro fi sábàcín junuunin ausiba ojú pàna alákọ̀ọ́kọ́ àbí ẹni àkọ́kọ́ tá a sọ fún yí pé ìtọ́ ọba ti wá bùkátà sí láàmà fún ọ nínú dúkìá rẹ̀ ó ní junuun kí wéèrè ọ̀sẹ̀lẹ̀ sí yàn kọ́nà ọba kí ọ̀sà ni wọ́n níbẹ̀ gbogbo owó tí èèyàn rí kó kójọ ní ayé bó tilẹ̀ kọ́ pọ̀ tó ìjọ tí agànnà bá ti bẹ̀rẹ̀ sí ìgbà yẹn ló ti lẹ́tọ̀ọ́ fún ẹni tó jẹ́ bàbá rẹ̀ àbí kí bàbá rẹ̀ ó tó kú tó bá ṣe pé ó ti papòdà tí ó sọ àsọtẹ́lẹ̀ wípé tí ń bá ti papòdà ó ọmọ mi ìwọ ni kọ́ máa bá mójútó ìyẹn là ń pè ní àlùwọ̀sẹ̀ ó dìrín èèyàn kejì tí ọba sí bàbá tí ò sì já sí pé òbí sọ àsọtẹ́lẹ̀ fún ẹnìkan wípé kọ́ máa bó mójútó ọmọ àwọn àṣẹ wípé ẹni tí ó lágbára lẹ́yìn ìgbà náà ò ní ilé ẹjọ́ sẹ̀ríà so ẹni tí agànnà bá ti ṣẹlẹ̀ sí gbogbo dúkìá rẹ̀ ẹni á ẹsẹ̀ lé á lé kìí ṣe gbígbẹ́sẹ̀ lé láíláí títí tí ara rẹ̀ ó fi yá padà ni ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ tí àgànná yẹn bá sì wà láàrẹ̀ nítọ́wọ́ bùkátà sí nínú jíjẹ mímu nìkan ẹni àmà fún àbí lẹ́yìn eléyìn a lè yọ̀ǹda dúkìá rẹ̀ fún kó lò bó ṣe wù rárá torí pé ojú pàna téèyàn fi máa ń lo dúkìá lọ́nà tó dáa òní kí làákẹ́ ọ wà fún yàn kò sì sí làákàyè fún arákùnrin wa àbí arábìnrin wa yìí ma so látara bẹ́ẹ̀ sẹ̀ríà ó fi yọ̀dálẹ̀ fún òbí àbí ẹni tí wọ́n bá jẹ́ alágbàtọ́ àbí ilé ẹjọ́ sẹ̀ríà tí wọ́n bá gbé irú àlámẹ̀rí ẹni bẹ́ẹ̀ lọ sí ilé ẹjọ́ sẹ̀ríà wípé kọ́ láǹfààní láti lè lo dúkìá rẹ̀ bó ti wù mọ́ alhajiru fi sab'in jununin awsiba ìran ẹni ẹlẹ́ẹ̀kejì ó ní asọ́bí ọmọ kékeré ọmọ kékeré tí ò tí ì lè lo dúkìá bó ti tó àti bó ṣe yẹ bóyá bí ọmọ ọdún mẹ́fà àbọ̀ ọmọ ọdún méje lápèjúwe irúfẹ́ ọmọ bẹ́ẹ̀ kódà kó jogún owó kọjẹ́ àìmọye mílíọ̀nù kọ̀ láǹfààní láti lè lò ó ẹni tí ọ láǹfààní láti lè máa ṣàlàyé fún yín pé ìtọ́ wá bùkátà sí ni tí ọmọ fún òun náà lẹ́ni tí bàbá rẹ̀ bá sọ àsọtẹ́lẹ̀ síwájú kó tó kú fún yín pé ọmọ yìí o ti ń bá papòdà ìwọ ni kọ́ máa mójútó eléyìí ó wà níbàámu sí àyà alukur'an nínú sọ́rọ́tù nìsa tọ́lá ọba sọ yìí pé wọ́bẹ̀tàlùyàtàmẹ́ hàtà ìdàbálẹ̀gùn nìkà fa'in anastom minikum rushda fadfa'u ilayhi amwalahum ọlọ́run ọba sọ pé wọ́bẹ̀tàlùyàtàmẹ́ ẹ máa ṣe ìdánwò fún àwọn tó jẹ ọmọ òrukà ẹni àwọn tí bàbá wọn kú síwájú kí wọ́n tó bàlágà ẹ máa fi owó tẹ́sítì wọn láti lè fi mà bọ́yá wọ́n ti lè mọ owó ná bó ti tó àti bó ṣe yẹ bí ká sọ yìí pé lọ́ọ̀ra nǹkan báyìí wá lówó kékeré bọ́yá kọ́ lọ́ọ̀ra búrẹ́dì wà lápẹ̀tùwé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. wàbí tálólè yàtàmà hátà ìdàbàdàgùn nìkà títí tí wọ́n fi dépò ẹ̀ńtọ́ bàlágà títí tí wọ́n fi dépò ẹ̀ńtọ́ bàlágà ọ̀nà téèyàn sì fi máa ń bàlágà ti ọ̀hàn sí ẹnì kọ̀ọ̀kan wa náà ni ṣùgbọ́n ní ti age so téèyàn bá ti pé fifteen years nítorí súnmọ́ ni pé ó ti bàlágà kódà nínú sẹ̀ríà àwọn afáà sọ pé téèyàn bá ti pé fifteen years ó ti bàlágà ṣùgbọ́n èèyàn lè bàlágà síwájú táìmù yẹn látara wípé bọ́yá ibi tí irun wọ̀ máa sí tẹ́lẹ̀ irun wà ń bẹ̀ abọ́dẹ́ntì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fa'in anastom minihum rushda tẹ́ ẹ bá rí arusdu arusdu ni pé kéèyàn ọmọ owó ná bó ti tó àti bó ti yẹ tí ò ní rí owó tí ó na bó ṣe wò ó tẹ́ ẹ rushdu lára wọn fatfaru ilayhim amuwalahum ìgbàun lẹ́tọ́ lẹ́tọ́ láti lè fi owó wọn sọ́ndà kọ̀ntró wọn ṣùgbọ́n láì tí ìbàlágà àbí wọ́n bàlágà wọn ò tí ì mọ bí wọ́n ṣe lè náwó ẹ̀ gbọ́dọ̀ kó owó wọn fún wọn. so ojú ẹni ẹlẹ́ẹ̀kejì táì kówó lé lọ pé kọ́nà àfi kó ṣe pé àwa láàmà dictate fún yín pé báyìí ni kọ́ ọ̀nà báyìí ni kò ṣe òun náà ni asọ̀bí ẹ̀ńtọ́ jẹ́ ọmọ èké ẹ̀rí rẹ̀ òun náà sì ni aya alukur'an àti àsọlọyẹ alhajru fi sab'in jununin awsiba wariqi lama dhunan aw mukataba ẹni ẹlẹ́ẹ̀kẹta bá yẹ pé yóò sí láyé nísìnyí ó ní arọ́kìk ẹ̀ńtọ́ jẹ́ ẹrú ẹ̀ńtọ́ jẹ́ lo dúkìá rẹ̀ bó bí kò sí pé ẹ̀ńtọ́jẹ́ sẹ́yẹ́dù rẹ̀ olórí rẹ̀ òun náà ni yọ́ọ́ máa dictate fún pé báyìí ni kò náwó láàmàdúnan àyàfẹ́rú tí olúwo rẹ̀ ń yọ̀ǹda fún pé lọ́ọ́ máa bá mi tajà ẹn tí ẹrú tí olúwo rẹ̀ yọ̀ǹda fún pé kọ́ lọ́ọ́ máa bò ó ti di ẹ̀ńtọ́ láti tà láti rà níbi tí olúwo rẹ̀ yọ̀ǹda fún dé àwọn mọ̀kàtàbà bákan náà ẹrú tó ṣe pé agreement ti wà láàrin òun àti ọ̀gá rẹ̀ olówó rẹ̀ pé èmi náà fẹ́ di olómìnira ọ̀gá rẹ̀ ti wá gbà yí pé ok tó bá fẹ́ di olómìnira lọ mú two hundred thousand wá nígbà tí agreement ti wà báyẹn ó ti di olómìnira ara rẹ̀ fún ìgbà díẹ̀ ìyẹn ni pé yọ́ lọ́ máa ṣiṣẹ́ yọ́ máa fi owó díẹ̀díẹ̀ lẹ̀ fún ọ̀gá yìí títí tó fi já sí pé tọ́ba san two hundred thousand yẹn tán ó ti di olómìnira so báyìí ìyẹn là ń pè ní almukatem gẹ́bí ń tà sọ ìyẹn ò sí láyé má nísìn ìyẹn ò ní jẹ́ kí a sọ̀rọ̀ púpọ̀ ní orí rẹ̀ wasafa utabiru lil amuwaali fi ladhatin wa halali. ẹni tó jẹ́ ẹni ẹlẹ́ẹ̀kẹrin tó ṣe pé a gba kọ̀ǹtró dúkìá rẹ̀ re rẹ̀ ó ní àṣẹfẹ́ àfàwa ni pé ẹ̀ńtà àgbàlérò pẹ̀lú ṣẹfẹ́ yẹn ni pé o pe èèyàn afọ́fun gbẹ̀mú èèyàn àìkówó lè lọ kódà kó ṣe pé owó ni kódà kó ṣe pé òun ló ṣe nítafìmọ̀ bí islam ṣe ka alámọ̀rí dúkìá kún òní eléyìí àfààní pé asafahu tẹ̀bíir níta ń pè ní ẹ ẹ̀ńtọ́ jẹ́ òpònú èèyàn òmùgò èèyàn òun ni àtẹ̀bíirú ẹ̀ńtọ́ ṣe wípé ọ̀nà náà pa fìlà thirteen níbi nǹkan tó jẹ́ ìwọ̀ bí ṣe mutí ní mu sìgá ní jẹ gbogbo àwọn nǹkan haram. sèfihù gbogbo ẹni tó ṣe yí pé tọ́ba ṣiṣẹ́ látàárọ̀ nísìnyí ibi tí ọlọ́ darí sí onílé ọtí irú yẹ nínú ìlànà sẹ̀ríà kìí ṣe ẹnìkan tí làákàyè rẹ̀ pé sèfihù ni ipò sèfihù lọ́wọ́ ipò afọ́fun gbé fún so òbí rẹ. ọlẹ́tọ̀ láti lè gbẹ́sẹ̀ lé dúkìá rẹ̀ kó ṣe pé ntọ́ bá wá bùkátà sí ní ọmọ fún un àbí ntọ́ bá rí i pé òun fẹ́ náwó síbì kan tọ́ bá béèrè lọ rẹ̀ torí pé ibi tọ́ fẹ́ náwó sí yẹ ọ ojú pànà tó ìní ò lọ. wasafahu tabiru lila amuwaale fila vatin washahwatin halali àbí kó tẹ̀ ẹ̀já sí pé kìí ṣe bí èèwọ̀. òun náà ní ná owó sí kọjá bíi halali ni ṣùgbọ́n iná pa ọ̀pọ̀ jù fún halali ní tòótọ́ kéèyàn wọ aṣọ sọ́run sẹ́yìn pé halali ni ṣùgbọ́n bóun ọba wọ aṣọ láyé gbogbo tí wọ́n parí aṣọ rẹ̀ bíi fifty seventy thousand ni bàtà rẹ̀ bàtà ni so jíjẹ rẹ̀ oúnjẹ tó ṣe pé yọ rà síwájú tó ṣe pé èèyàn mẹ́wàá ló lè jẹ́ta onìkan lò ní onìkan ó gbé síwájú yọ wàá fọwọ́ ba gbogbo ètètètè wọn àlọ́ dàyókù nù ìyẹn náà ṣẹ̀fíhù ni bóò la ṣe mọ̀ yí pé ẹni tí ọba máa béèyàn ṣe náwó bó ti tó àti bó ṣe yẹ yálà ọ̀ na síbi haramu ni àbí ń na síbi halal ṣùgbọ́n tó ṣe pé àkọyọ́ tó ti pọ̀jù fún un bó o lásẹ̀ mọ̀ yí pé àmọ́ gbẹ́sẹ̀ lé owó rẹ̀ àyè jẹ́ àyè fún níyọ̀ǹda kọ́nà owó yẹ kódà kó sẹ́yìn pò ń lókojọ́ ó ní àyè alukur'an tó wà nínú sọ́rọ́tù nìsa ìbákan náà ọ wà síwájú àyè tí mo kàtọ́ ní sèyí pé wàlẹ̀ tó tó sọfàhà àmúhálẹ́kùn mọ̀lẹ́tì ìjà alọ́lọ́kùnlẹ́kùn kìyàmẹ́ farzukuhum fihi waksuhum wakulu lẹ́kùn kawulẹ̀ màrúfẹ́ ọlọ́run bá sọ pé dúkìá yín tí ọlọ́run ọba jogún fún yín ẹ má fi sọ́wọ́ àwọn tó jó mógò èèyàn ẹ má fi sọ́wọ́ àwọn tó jẹ́ òmògò èèyàn wọlé tó sọfàhà àmúwálẹ́kùnmọ̀ lẹ́tí jẹ́ alọ́lọ́hùn lẹ́kùn kìyàmù èyí tó ṣe pé ó ẹ níbi dúkìá yìí lọ́nà ọba ti ṣe bẹ́ẹ̀ sì sẹ̀mí ní ìsẹ̀mí tó ṣe pé ẹ lè dá ibẹ̀ lọ́nà ọba fi sí ṣùgbọ́n farzoko homfe kò sí nkankan ẹ fún wọn nínú rẹ̀ ní tí wọ́n bùkátà sí ní jíjẹ mímu wọ́ksóhom ẹ dásọ̀wọ̀ wọn látara owó yìí ní tí wọ́n bùkátà sí wàkúlù lẹ́hùn káwọlẹ̀ màrúfà ọ̀rọ̀ tó sì dáa ni ẹ máa bá wọn sọ. so ayẹyẹ ọjọ́ kí ó yẹ ẹni tí. ọba jẹ́ òmùgọ̀ èèyàn tó ṣe pé iná bùtùlù òní ná owó òde tí ọ̀kan àti ìtọ́kan iná náwó sí gẹ́gẹ́ bó ṣe pọ̀ nínú ìsẹ̀mí ayé tá a wà nísìn pàtàkì jùlọ lórílẹ̀‐èdè wa so ọlẹ́tọ̀ fúnru òbí ẹni bẹ́ẹ̀ àbí kódà ọmọ rẹ̀ kó gbé lọ sí ilé ẹjọ́ sẹ́rà yìí pé bàbá àwọn ìnákúnà ni máa ń ná owó kí wọ́n sì gbẹ́sẹ̀ lé dúkìá rẹ̀ àyàfi wọn bá ìtọ́ba wọ́ bùkátà sí nìkan òun náà ni wọ́n máa fún un ó di ìrìn èèyàn mẹ́rin tó ṣe wípé a lè gbé ẹsẹ̀ lé owó wọn lọ́ndà sẹ̀ríà ìran ẹlẹ́ẹ̀karùn-ún wọ́zọ́wọ́jẹ̀tún fi gọ́ìrì tólùfín tọ́rọ̀d nínú mọ́tẹ́bù imam malik bó tilẹ̀ já sí pé àwọn àfa yòókù ò rí sí ṣùgbọ́n ọkàn nídi kọ́kọ́ ṣe làákàyè pẹ̀lú ẹ̀ ni obìnrin tó náà ní owó lọ́wọ́ tó wá sí pé ó ní bíi hundred thousand nísìn ọwọ́ afẹ́ fi fifty thousand yóò fi tọrẹ ẹni tó rí kó fi tọrẹ fún ọkọ rẹ ní ọlẹ́tọ̀ọ́ nínú mọ́tàbí imam malik láti sọ fún pé ah ah ó hundred thousand lọ ìdajì rẹ̀ lọ́wọ́ àwo sùsùn ló mú lọ́ sọ pé ọfẹ́ fi tọrẹ rárá kò rí bẹ́ẹ̀ ńlá bá fi sọ pé fi gẹ́rì tholothin lóporó ìgbà tó bá sọ pé ntí ọfẹ́ mòye tí kọjá one third ìyẹn ni pé tọ́wá mú bíi twenty thousand bẹ́ẹ̀ nìsín ọkọ rẹ̀ ọ̀lẹ́tọ̀ láti sọ fún yín pé kọ́ máa mú láti lè fi ṣèǹtòwò láti lè fi tọrẹ tọ́ba mú bíi thirty thousand kọ̀lẹ́tọ̀ torí pé kì í ti kọjá one third ṣùgbọ́n tọ́ba ti pé forty thousand lápèjúwe ó ti kọjá one third báyẹn ọkọ ọlẹ́tọ̀ láti sọ pé no òun gbẹ́sẹ̀ lé e àbí òun ọ̀yọ̀ǹda ní ibi ọ̀rẹ́ tó fẹ́ sí yẹ ṣùgbọ́n lókòrógbà tí obìnrin tó ti já sí pé onílàkàyè ni tó sì pé ibi tó fẹ́ náwó sí kì í ṣe ibi nǹkan ìwọ̀ ọwọ́ wípé léètọ́ tẹ̀sùn ọkọ yóò pè kalẹ̀ yóò bá sọ̀rọ̀ ni kèé se béèyàn bá se rí owó náà lèyìn ó ṣe ṣe o lèyìn ó ṣe ná bọ́ọ̀ta èèyàn máa pọn di òǹgbẹ́ni gẹ́gẹ́ yorùbá ṣe máa ń sọ bí òní sì rí ọ̀la má rí bẹ́ẹ̀ ẹni a máa sọ pé kìnnìkan máa dáfa ọdọọdún gẹ́gẹ́ bí máa ń sọ. So so kèé se bẹ́yìn bá se rówó náà ni ó se náà so kó se wá sí fún un ṣùgbọ́n ká sọ pé bọ́yá ó ní àṣẹ kò sí ẹ̀rí kan tí ó rinlẹ̀ lérí eléyìí àyàfi tó ti dépò sẹ̀fíhà tá a kọ́kọ́ sọ yẹ tó ti dépò ẹ̀ tí ó jẹ́ òmògùn èèyàn tí ọ̀ma náwó ó ti bọ́ sí under asáfáhù báyẹn. ṣùgbọ́n tí ì bá ṣe pé o ti bọ́ sí ọ̀ndà sáfàhù ọ̀wọ́ yìí pé ọ̀hún ṣe sàárà kọjá bó ṣe wù ú kọjá bó ṣe yẹ so ọkọ yóò pèsè àkíyèsí ni ìyẹn ní ìran èèyàn karùn-ún nínú mọ́tàbí imam malik tí a lè gbẹ́sẹ̀ lé owó wọn ṣùgbọ́n kì í ṣe gbogbo owó wọn o one third níbẹ̀ ẹni ó lè lọ́jà sí pé wọ́n lẹ́tọ̀ọ́ èyí tó bá kù ọkọ ọláǹfààní láti sọ pé òun ò fọ́n yọ̀ǹda ṣùgbọ́n gẹ́gẹ́ bí ti a sọ àlàyé ni yóò ṣe yóò bá dé ìmọ̀ràn ni. kàdá màrídọ́n mẹ́ta fìdákẹ́l mọ́rọ̀d láàrin tó ṣe pé one third nínú owó rẹ̀ ńlá fún níyọ̀ǹda kó lò èyí tó bá kù tó bá ti kọjá one third àní fún yọ̀ǹda rẹ̀ òun náà ni aláàárẹ̀ tó wá àárẹ̀ sì pín sí méjì àárẹ̀ kan wà tó ṣe wípé èyí ó ti mọ̀ wípé tí ìbá ti pé kádàrọ̀ ọlọ́run ọba ọba kù kìí sábà làtìkù lọ bí kórè ọmọ fọyàn bọ́yọ̀ ti wàhálà pọ̀ ọkàn rẹ̀ lásán ẹ àbíyàn fẹsẹ̀ kọ so ẹ̀jẹ̀ kan yọ ẹ rí i pé gbogbo orú àwọn àárẹ̀ báyìí léè tí ọkọ mà ní pé kì í sábà kọ́ sí ikú ṣùgbọ́n àwọn ààrẹ kan wà tó ṣe wípé àwọn dókítà sọ pé kò gbóògùn ni àbí nínú ìtawà náà bára ni pé ààrẹ yìí tó bá ti rọ́ lùyàn má rọ́ lùyàn ni má bíi eight gẹ́gẹ́ ó ṣe wà níjọ́ àti bíi àwọn àrùn míì bíi ebola lápẹ́jùwe gbogbo ẹni tí irú àárẹ̀ yẹn bá ṣẹlẹ̀ sí àwọn tí ó jẹ́ ẹni tí yóò jogún rẹ̀ wọ́n lẹ́tọ̀ọ́ nínú sẹ̀ríà láti lè gbẹ́sẹ̀ lé tọkọjá one third nínú owó rẹ̀ ìyẹn ni pé tírú ẹni tí ẹ̀bólà bá mú nísìn àbí aids bá mú àbí àárẹ̀ tó ṣe pé ó ti wà lọ́ńdà pé ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run tírú ẹni bẹ́ẹ̀ bá fẹ́ tọrẹ àwa owó tó ní ní inú account ọjẹ́ bíi one million ọwọ́ aṣọ pé òun fẹ́ tọrẹ yóò àfi half a million tọrẹ àwọn tí ó jẹ́ ní tí ó jogún rẹ̀ wọ́n lẹ́tọ̀ọ́ láti sọ pé no so ìyọ̀ǹda kò débẹ̀ yẹn kí ló fà á torí pé ẹni tó bá wà níbi irú àìsàn báyìí ẹ̀rù sábà máa ń kọ̀ fún un tẹ́rù yẹn bá sì ti pọ̀ kò ní ma bó ni ó sì náwó torí pé etí yọ lógún oníbi ti ń lọ ìyẹn ni ọjọ́ gbẹ̀dẹ̀ alkiyama so kò ní kùlà yẹn bá sọ pé nǹkan kan wà ẹ wọn fẹ́ kọ́ mọ́sálásí kan àbí wọn fẹ́ sìn kankan kò ní kùlà yọkàn máa náwó ni láti lè fi rojú rí ọlọ́run pé tóun bá tiẹ̀ kù kóun ṣe kí ni kóun ò lè rí ojú rí ọlọ́run kò ní ronú àwọn tí ó fi ilẹ̀ ní àwọn tí ó jogún ẹ̀ torí pé bí òun ṣe ń ronú àlìjánná yẹ bẹ́ẹ̀ náà lọ gbọ́dọ̀ ronú àwọn tí ó jogún rẹ̀ yìí pé káànú orí nǹkan kan débá nínú dúkìá rẹ̀ ìyẹ́fà tó fi jẹ́ sí pé àwọn àfà wọn sọ pé ìyọ̀ǹda wà fún àwọn tí ó jogún orú ẹni bẹ́ẹ̀ láti lè sọ pé bó o ṣe ń náwó yìí ìnákúnayẹ ó ti pọ̀ jù. ṣùgbọ́n o fi gẹ́rì máa yọ kẹ́lú àwọn máa yọ lùbẹ́sù ṣùgbọ́n níta sọ pé one third yìí wọ́n lè gbẹ́sẹ̀ lé ntọ́kọjá one third níbi ntọ́ yàtọ̀ sí ntọ́ fẹ́ jẹ tọ́ fẹ́ mu ni o tọ́ bá ní owó lọ táwa sí tí yọ máa jẹ tí ọ máa mu tọkọjá one third ẹni fẹ́ jogún ọ̀lágbára ẹ̀ torí pé òun gan tọ́jú ara ẹ̀ kó tó ronú ẹni tí jogún rẹ̀ so èyí tí ọ̀jẹ̀ tí ó mu èyẹ ò sí ń bẹ̀ o èyí tí ọ̀jẹ̀ tí ó mu àwédàwà àbò oògùn tí wọ́n rẹ́kọ́mẹ́ndì fún yín pé kọ́ máa lò kódà kó kó gbogbo owó rẹ̀ lọ kọ́ kọjá àdájì àwọn tí ó jogun rẹ̀ ọ̀láǹfààní láti sọ pé òótọ́ ni dókítà kọ oògùn yìí wọ́n rẹ́kọ́mẹ́ndì oògùn yìí ṣùgbọ́n tá a bá ní ká máa rà á ó ti kọjá one third owó tẹ́ni yìí ni no so wọn ò láǹfààní láti lè gbẹ́sẹ̀ lérò ẹ̀ torí pé ń tọ́wọ́ bùkátà sí ni kì í ṣe pé bọ́yọ̀ fẹ́ fún ẹlòmíì ìgbà tá a ní wọ́n láǹfààní irú ẹ̀ òun nígbà tó bá ṣe pé ẹlòmíì lọ́fẹ́ lọ́fẹ́ fún ìyẹn ni ẹlẹ́ẹ̀kẹfà ìran ẹlẹ́ẹ̀kẹfà tí a máa ń gbẹ́sẹ̀ lé owó wọn ìran ẹlẹ́ẹ̀keje a sì ti sàlàyé yẹ lọ ó ní alimufalasu ẹ wasaabicu alimufalasu ìran ẹlẹ́ẹ̀kejì òun lẹ́nu tó ṣe pé ọjẹ́ gbèsè àwọn onígbèsè wa roma lọ́rùn yìí pé àwọn fẹ́ gbowó àwọn nígbà tá a wá wo dúkìá rẹ̀ gẹ́bí ń ta sàlàyé síwájú tẹ́lẹ̀ a wá wo gbogbo dúkìá rẹ̀ a rí i pé dúkìá yìí gan kọ̀ọ̀kájú gbèsè so dúkìá tí ọ wà lọ́wọ́ rẹ̀ ń yàtọ̀ sí tí ọ máa jẹ tí ọ máa mú nìkan dúkìá tó wà lọ́wọ́ rẹ̀ ń kìí ṣe tiẹ̀ má so ilé ẹjọ́ yọ gbẹ́sẹ̀ lé láti lè tà á kí wọ́n fi lè bíyà gbèsè tí ọjì àwọn tọ́jẹ̀ lówó a sì ti ṣe àlàyé yẹn lọ tá a bá wò ó irin èèyàn méje òun àfa sọ irin èèyàn méje yìí ọwọ́ apín méjì. So, àwọn kan wà tó ṣe pé gbogbo owó wọn láì gbẹ́sẹ̀ lé yányán àyàfi tí wọ́n bá wá bùkátà sí ilá àmà fún un ìyẹn ni almajnun ẹ̀ńtọ́ jẹ́ wéèrè asọ̀bí ẹ̀ńtọ́ jẹ́ ọmọ èké arọ́kík ẹ̀ńtọ́ èèyàn tí ọ̀ma bẹ́yàn ṣe ná owó almufalas ẹn tó ṣe pé gbèsè tó jẹ́ pọ̀ ju dúkìá tó ní lọ àwọn márùn yẹ gbogbo owó wọn ẹlágbèsèlè wọn ò lè lò bí ó ṣe wù wọn. ìrìn ẹlẹ́ẹ̀kejì àwọn tó ṣe pé one touch wọn láǹfààní ẹ̀ ṣùgbọ́n èyí tó kù wọn láǹfààní ẹ̀ àwọn yẹn jẹ́ ìran méjì tí ó fi complete méjì ó ní obìnrin tó wà ní ọ̀ndà ọkọ rẹ̀ a sì ti ṣàlàyé pé ọkọ láǹfààní ẹ̀ ṣùgbọ́n láǹfààní kò sí wá sí fún lè tọ́ tẹ̀sùn wọn. ẹni ẹlẹ́ẹ̀kejì òun ni ẹni tó jẹ́ aláàárẹ̀ one touch nínú owó rẹ̀ ó lè fi ṣe sàárà bó ṣe wò ó kìí ṣe gbogbo àárẹ̀ o ẹni tó ṣe pé àárẹ̀ rẹ̀ àárẹ̀ tí èyí tètè máa ń mẹ́mí lọ ni ṣùgbọ́n èyí tó kù kọ̀ láǹfààní láti lè láti lè lò ó kódà níbi tí àwọn àfa sọ ti àárẹ̀ yẹn dé tá a sì fi mọ̀ yí pé obìnrin tó bá ní oyún sínú àwọn àfa ní àkàkùn rẹ̀ púpọ̀ ju bí àwọn èèyàn ṣe ní àkàkùn lọ lónìí kọ́nà ọba kí ó sànù ẹnìkọ̀ọ̀kan wa tí obìnrin bá lóyún tó bá ti pé oṣù mẹ́fà àwọn àfa sọ pé òun náà ti wà lọ́ńdà aláàárẹ̀ tó ṣe wípé ì ń fa ikú torí pé bákan méjì ni so condition tó wà condition kọ̀ǹdíṣà bẹ̀rù ni tó ṣe pé kò lè kùnlá tẹ́nìkan bá sọ pé òun wá bùkátà sí kankan tí ọkàn máa fún bó ṣe wù lẹ́mìí wípé kọ́lọ̀ ń la òun kúrò níbi ewu tí ọ wà níwájú òun so ìyẹn fàlẹ́yà sí pé tí obìnrin bá ti wà ní kọ̀ǹdíṣàn oyún èèyàn gbọ́dọ̀ tọ́jú rẹ̀ púpọ̀ èyí tí ń jẹ tí ń mu ọ gbọ́dọ̀ yàtọ̀ sí ti tẹ́lẹ̀ tó ṣe pé n tó ṣe ni láàánú púpọ̀ pàtàkì jùlọ nínú àwùjọ tá a wà yìí àwùjọ lẹ yorùbá ẹ rí ẹlòmíì gan tó ṣe pé bóyá gbogbo tí ó fi bímọ ó lè má fẹ́ ju ọjọ́ méjì àbí ọjọ́ mẹ́ta lọ ẹ tún rí ní agbeni àbí bódèjà tó yẹ pé ó ó tún sí iṣu àbí èlùbọ́ tí ó tún sí márí tí ó tún máa kiri ẹ̀ káàkiri kódà ẹlòmí a máa bímọ sí ibi tó bá ti ń kiri lọ àbí tó ti lọ pọnmi so àìní àkàkùn àti àìní àmójútó ẹni tó wà ní irú condition yìí ni èyí tí àwọn àfáà sọ nípa ẹni tó lóyún nìyẹn pé oyún nǹkan àbẹ̀rù òní ìyẹn náà wọ́n fi fi òun náà sí ọ̀ndẹ̀ tó ṣe pé kò lè ná kọjá one third láti lè fi ṣe sàárà fún ẹlòmíì torí pé ipò tó wà ipò ẹlẹgẹ́ ni kọ́lọ́n ọba kí ó sànù wá níbẹ̀. sẹ́rí gbogbo àwọn tí a sọ yìí pé a gbé ẹsẹ̀ lé dúkìá wọn yìí yálà gbogbo dúkìá ni àbí èyí tí ó kọjá one third nínú rẹ̀ èyí tí wọ́n ń ṣe níwà ó pín sí ọ̀nà mẹ́ta ìpín alákọ̀ọ́kọ́ kó ṣe yí pé ní tí wọ́n fẹ́ ṣe nǹkan tó ṣe pé yóò mówó wá ni ntí wọn fẹ́ ṣe nǹkan tí ó mòwó wa ni bíi kọfẹ́ rajà láti lè já pé kò lè ta ọjà yẹ padà bísínẹ́sì ni ìran ẹlẹ́ẹ̀kejì nínú sisi wọn ẹni tó ṣe pé kò ní fún wa ní profit kankan wọ́n kàn náwó ni bí kí wọ́n bún yàn lówó ìran ẹlẹ́ẹ̀kejì nù ìran ẹlẹ́ẹ̀kẹta olè tó ṣe pé ọ wà láàrin méjì ntìmọ̀sọ yìí sẹ́rẹ̀ tó ṣe pé wọ́n kàn fẹ́ fún yàn lówó ni tí ò ní profit kọ́ lẹ́tọ̀ọ́ láti lè ṣe ẹni tó sì tún jẹ́ ẹni tí mójútó ọ̀lẹ́tọ̀ọ́ láti yọ̀ǹda fún un àyàfi àwọn nǹkan díẹ̀ táwọn àfa ṣe àyàfi bíi kówó sòsò kọ́ sọ pé òun fẹ́ gbówó lẹ̀ fún àwọn aláìní kí wèrè ọ̀sẹ̀ pé òun fẹ́ gbówó lẹ̀ nísìnyí ẹni tí owó wèrè wà lọ́ndà control rẹ̀ tó ṣe pé ní ń fún díẹ̀díẹ̀ bí ó ti lò ó kọ̀ lẹ́tọ̀ọ́ láti yọ̀ǹda fún wèrè yọ̀ lẹ́tọ̀ọ́ láti fowó yẹlẹ̀ ẹni tó tún wá wà lọ́ndà control rẹ̀ náà kọ̀ lẹ́tọ̀ọ́ láti yọ̀ǹda fún torí pé ibi tó fẹ́ náwó sí yẹ ibi tó ṣe pé kò ní rere ojú ẹsẹ̀ kankan níbẹ̀ ni bẹ́ẹ̀ náà lọ́mọ èké ọmọ èké kọ̀ lẹ́tọ̀ọ́ láti sọ pé bóyá òun fẹ́ tọrẹ nínú owó tó jogún lọ́dọ̀ bàbá rẹ̀ òbí rẹ̀ náà sì àbí ẹni tó jẹ́ alágbàtọ́ rẹ̀ náà lẹ́tọ̀ọ́ láti yọ̀ǹda fún un àyàfi bíi twenty naira ten naira lówó tó ṣe pé kèé kó nira wá lára àwọn èyí táwọn afáà tó ṣe àyàfi ni bíi ẹran léyà nísìn ọmọ òrukà tó jogún owó tó pọ̀ tó wòye pé òun fẹ́ pẹran léyà sùmọ́kì ti so ẹni tó wà lọ́ńdà rẹ̀ tó bá rí bẹ́ẹ̀ kò sí nǹkan kan pé kọ́yọ̀ǹda fún un àbí sẹ̀fíhù náà ni àbí wéèrè ni so kò sí nǹkan kan láwọn nǹkan tó ṣe pé kò kéé kò é pọ̀ jù ẹ̀rí pé ẹ̀ka lọ́dún ni the same thing bíi kó ṣe pé ọfẹ́ fi ten naira twenty naira tọrẹ gbogbo àwọn yẹn ntí àmójúkò wà fún ni ṣùgbọ́n ìrìn ẹlẹ́ẹ̀kejì nínú ṣe tí a máa ń se òun lè tó sí pé ó lè fa profit wá bíi kọ́ ra ọjà ní èmú wípé òun fẹ́ ta padà ìyẹ kọ̀lẹ́tọ̀ rẹ̀ ààyè àfi tó sí pé ẹni tá a bá fi sọ́ndà control rẹ̀ tó yọ̀ǹda fún bẹ́ẹ̀ èrò ẹni tá a sọ pé kọ̀ máa béèyàn sí náwó bọ́ bá lọ rajà nísìnyí ọjà hundred thousand ó lè ra two hundred thousand níbi tó gọ̀dì so tọ́ba sọ pé òun fẹ́ rajà ní owó òun ẹ̀ńtọ́ jẹ́ ẹ̀ńtọ́ wà ní ọ̀dà rẹ̀ yọ wá béèrè pé irú ọjà wo èló ni òní yọ wá wò wípé ọjà yìí lẹ́tọ̀ ọjà yìí ọ̀lẹ́tọ̀ yọ wá yọ̀ǹda mo yé nísìn so yọ wá yọ̀ǹda fún irú àwọn tó lè fa èrè wá sínú owó àwọn tí a gbẹ́sẹ̀ lé owó wọn kò sí gangan lókòrógbà tí ẹni tí ọ̀nkọ̀ntrol wọn tí ọba ti yọ̀ǹda fún wọn. ṣùgbọ́n ìran ẹlẹ́ẹ̀kẹta nínú sísí wọn ó lè tó ṣe pé kò sí lọ́ndà méjèèjì tí awúyẹ bí kò sọ pé òun fẹ́ kọ obìnrin òun lẹ̀ lápèjúwe àbí òun fẹ́ tú okùn lọ́rùn ẹrú tó ní yóò rìsọ́ọ̀tì sówó náà ṣùgbọ́n kìí ṣe owó pambele so ìyẹn ni ọjà sí pé ìyá pé inú àwọn afa ọ̀pọ̀ ní orí iru irú àwọn èèyàn yẹn tí wọ́n bá kọ obìnrin lẹ̀ èyí tó súnmọ́ òun náà ní gbé tọ́ba ti kọ́ ọkọ̀ náà nìyẹn a lè sọ pé bọ́yá torí pé ọgọ̀ àbí torí pé ọjẹ́ ọmọ èké àní gba ikọ̀ obìnrin. sílẹ̀ rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ìyẹ́ ní sókè nípa ojúpọ̀nà tí a fi máa sọ pé èèyàn ò lè lo owó rẹ̀ bí ó ti wù gbogbo nǹkan tí a sọ lẹ̀ yìí níta fẹ́ fàyọ ń bẹ̀ àbí tí àwọn onímọ̀ fẹ́ fàyọ láti lè kọ́ sílẹ̀ ni wípé sharia islam kìí ṣe òfin kan tó ṣe pé ọwà níbàtàn sí mọ́sálásí àbí afẹ́sáàjì àbí afẹ́ kírun gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ sí máa ń lérò àbí ẹ fún wọn ní ilé ẹjọ́ kọ́kọ́kọ́kọ́ so sẹ̀rẹ̀ islam ọkọjà gbogbo eléyìí gbogbo àlámẹ̀rí pátá tọmọnìyàn wà bùkátà sí níbi ayé rẹ̀ ó sì dáa àti bí alkiyama rẹ̀ ó sì dáa gbogbo ẹ̀ pátá ní sẹ̀rí àsàlàyé yékéyéké. Yeke, yeke ntí a sì fi mà òun náà nírú tọ́pìkì tá a sọ tán nísìn èyí tá a sọ tán kò ní í ṣe pẹ̀lú bó láti kírun kò sì ní í ṣe pẹ̀lú bó láti gbàwẹ̀ nítorí ní í ṣe pẹ̀lú ni pé bó lowó ṣe ní jẹ́ níta nà á bí òtítọ́ àti bó ṣe yẹ kí ọlọ́run bá kí ó jẹ́ kí a gbọ́yé ju bí mo ṣe sọ lọ so a lọ sí inú ìdánilẹ́kọ̀ọ́ ẹlẹ́ẹ̀kejì lẹ́yìn rẹ̀ ni a láǹfààní sí ìbéèrè tí a bá ti ṣe ìdánilẹ́kọ̀ọ́ ilé kejì tán.